ìfihàn orí kọkànlá wọ́n fún mi ní ọ̀pá kan bí èyí tí wọ́n fi ń wọn aṣọ wọ́n sọ fún mi pé. dìde lọ wọn tẹ́ḿpìlì ọlọ́run àti pẹpẹ ìrúbọ kí o ka iye àwọn tí wọ́n ń jọ́sìn níbẹ̀ má wulẹ̀ wọn àgbàlá tẹ́ḿpìlì tí ó wà lóde nítorí a ti fi fún àwọn aláìgbàgbọ́ wọn yóò gba ìlú mímọ́ fún oṣù méjìlélógójì wọn ó fún àwọn ẹlẹ́rìí mi méjì láṣẹ láti kéde iṣẹ́ mi fún ọ̀tàlélẹ́gbẹ̀fà ọjọ́ aṣọ ọ̀fọ̀ ni wọn yóò wọ̀ ní gbogbo àkókò náà. àwọn wọ̀nyí ni igi ólífì méjì àti ọ̀pá fìtílà méjì tí ó dúró níwájú olúwa ayé bí ẹnikẹ́ni bá fẹ́ pa wọ́n lára iná ni yóò yọ lẹ́nu wọn yóò sì jó àwọn ọ̀tá wọn run irú ikú bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni tí ó bá fẹ́ ṣe wọ́n ní ibi yóò kú wọ́n ní àṣẹ láti ti ojú ọ̀run pa tí òjò kò fi ní rọ̀ ní gbogbo àkókò tí wọ́n bá ń kéde wọ́n tún ní àṣẹ láti sọ gbogbo omi di ẹ̀jẹ̀ wọ́n sì lè mú kí àjàkálẹ̀ àrùn oríṣiríṣi bá ayé bí wọ́n bá fẹ́ nígbà tí wọ́n bá parí ẹ̀rí tí wọ́n ní jẹ́ ẹranko tí ó jáde láti inú kànga tí ó jètò bẹ́ẹ̀ tí ènìyàn kò lè dé ìsàlẹ̀ rẹ̀ yóò wá bá wọn jagun yóò ṣẹ́gun wọn yóò sì pa wọ́n òkú wọn yóò wà ní títì ìlú ńlá tí a ti kan olúwa wọn mọ́ àgbélébù àfiwé orúkọ rẹ̀ ní sódómù àti íjíbítì àwọn ènìyàn láti inú gbogbo ẹ̀yà àti gbogbo orílẹ̀-èdè yóò máa wo òkú wọn fún ọjọ́ mẹ́ta àti ààbọ̀ wọn kò ní jẹ́ kí wọ́n sin wọ́n àwọn ọmọ aráyé yóò máa yọ̀ wọ́n inú wọn yóò sì máa dùn wọn yóò máa fún ara wọn lẹ́bùn nítorí pé ìyọlẹ́nu ni àwọn akéde méjì wọ̀nyí jẹ́ fún àwọn tí wọ́n ń gbé orí ilẹ̀ ayé lẹ́yìn ọjọ́ mẹ́ta àti àbọ̀ yìí èémí ìyè láti ọ̀dọ̀ Ọlọ́run wọ inú wọn ni wọ́n bá jí wọ́n bá dìde dúró ẹ̀rù bà àwọn tí ó rí wọn gan-an wọ́n wá gbọ́ ohùn líle láti ọ̀run wá tí ó sọ fún wọn pé. ẹ gòkè wá sí ìrìn ni wọ́n bá gòkè lọ sọ́run nínú ìkùukù lójú àwọn ọ̀tá wọn ilẹ̀ mìtìtì ìdá mẹ́wàá ìlú bá wó ẹ̀ẹ́dẹ́gbàrin ènìyàn ni ó kú nígbà tí ilẹ̀ náà mì ẹ̀rù bà àwọn tí ó kù wọ́n sì fi ògo fún ọlọ́run ọ̀run. ìṣẹ̀lẹ̀ burúkú kejì kọjá ìṣẹ̀lẹ̀ burúkú kẹta fẹ́rẹ̀ dé. áńgẹ́lì keje fún kàkàkí rẹ̀ àwọn ohun líle kan ní ọ̀run bá sọ pé. ìjọba ayé di ti olúwa wa àti ti kristi rẹ̀ yóò jọba láé àti láéláé. àwọn àgbààgbà mẹ́rìnlélógún tí wọ́n jókòó lórí ìtẹ́ wọn níwájú ọlọ́run bá dojúbolẹ̀ wọ́n júbọ ọlọ́run wọ́n ní. a fi ìyìn fún ọ olúwa ọlọ́run olódùmarè ẹni tí ó wà tí ó ti wà nítorí o ti gba agbára ńlá rẹ o sì ń jọba inú àwọn orílẹ̀-èdè ru ṣùgbọ́n àkókò ìbínú rẹ dé ó tó àkókò láti ṣe ìdájọ́ àwọn òkú àti láti fi èrè fún àwọn ránṣẹ́ rẹ àwọn wòlíì àwọn ènìyàn rẹ àti àwọn tí ó bẹ̀rù orúkọ rẹ ìbáà ṣe àwọn mẹ̀kúnnù tàbí àwọn ènìyàn ńláńlá àkókò dé láti pa àwọn tí ó ń ba ayé jẹ́ run. tẹ́ḿpìlì ọlọ́run ti ṣí sílẹ̀ ní ọ̀run tí a fi lè rí àpótí májẹ̀mú nínú rẹ̀ mọ̀nàmọ́ná wá bẹ̀rẹ̀ sí í kọ ààrá ń sán ilẹ̀ ń mì tìtì ìyẹn sì bẹ̀rẹ̀ sí bọ́ sílẹ̀